أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مدل له ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار الإخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته àdúgbò fún ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ àánú àti ìkẹ́ àti ìgẹ̀ adáọkọ́ fún ọlọ́run bí ó ti yẹ àbí tí ó bẹ́sẹ̀ tọ́ kí adáọkọ́ fún ọlọ́run ọba náà subhanahu wa ta'ala gba ọpẹ́ kí adánà fún wa àwọn abẹ́lẹ́ wọn bá náà subhanahu wa ta'ala kó ṣe ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallim àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé lànà wọn kíkàrí kẹ́mọ́ òfìdé àtúnṣe ẹ̀kọ́ fún ọlọ́wọ́n bá lẹ́ẹ̀kan sí pé ó tún sọ wa di dédé àsìkò yìí lẹ́yìn ìgbà tí a ṣe jòkó tí a jòkó gbẹ̀yìn kí a fi lọ ṣe ọdún iléyá àdúgbò fún ọlọ́run pé ó tún dá ẹ̀mí wa sí oníkáwà náà àwọn tó ṣe ọdún náà pẹ̀lú àlàáfíà pẹ̀lú àlékún ẹ̀sìn àlékún ìmánì àdúgbò fún ọlọ́run ọba ó kún wá dá wa sí kíkìdí àsìkò yìí ó kún wá yọ̀ọ̀dá ìjòkó tálẹ́yìn náà fún wa gbogbo àwọn eléyìí tá a kà á lẹ̀ rí àwọn orin ńláńlá ni tí ò ṣe fowó rà ẹni tó bá tí ọlọ́run bá ṣe fún àbí ká mọ orin náà fún ọlọ́run bá kádúkọ fún ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan tá a bá ń lò nílé ayé tá a wà yìí tá a ti kó ń bẹ̀ tá a ń lò lórí ìmánì lórí ìgbìyànjú sí ìsọ̀hún bí a ṣe lágbára máa nípa ríran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ kásìgbà pé ní orin ńláńlá ní jẹ́ fún wa ọlọ́nkọ́dá kọjá ká ṣe iṣẹ́ náà ká ṣe pẹ́ lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́ọ̀bá kan subhanahu wa ta'ala a ti dúpẹ́ fún àwọn ọmọ ayá wa kí a ń ṣe alágbàtòrò ètò yìí ìdánilẹ́kọ̀ọ́ kí ń wáyé ní mẹ́sàlásí wọ́n bí mẹ́sàlásí Nuruddin ní ìlú kẹfìn bí àwọn gbogbo àwọn ayá wa kí a ń ṣègbìyànjú kí a ń kúnra wa lọ́wọ́ kí ọ̀rẹ́ wa ọlọ́ọ̀níjọ́ ọ̀rẹ́ wa ọlọ́run bá subhanahu wa ta'ala à ń bẹ̀ẹ́ kọ́láwọn kó san wá ní ẹ̀san dáadáa lórí ẹ̀ gbogbo ọ̀nà tá a gbà rí ẹ̀san dáadáa látàrí àti àlìkíyàmà ọlọ́kọ̀ọ́mọ tọ́ síbẹ̀ la ilaha illallah kíra kí a mọ́ ń kà fúnra wa ní ọjọ́ òní òun náà ni kìtàbù tawhid pẹ̀lú àlàyé rẹ̀ kí wọ́n sọ́dọ̀ kọ́ ní fatihu majid fi sharh kìtàbù tawhid kí wọ́n sọ fún wa nípa àlàyé nípa tawhid ìmọ̀lọ́wọ́n lọ́kọ̀ ṣoṣo lè jẹ́ pọ́ náà lọ jẹ́ pàtàkì àti ọ̀ràn àyàn fún gbogbo mùsùlùmí náà ní òfin jásí pé ní gbogbo nǹkan kí a máa ń ṣe nínú Islam a máa lérò pé yóò jẹ́ ìtẹ́wọ́gbà àwọn ọjọ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tí a bá ti ní tawhid tó dáa àmọ́ yálà ọmọ ni àbí kọ́mọ ni gbogbo sẹ́wọ́n tó kọ́mọ ṣe nínú sẹ́ẹ̀sì ni àbí bó ṣe ń ṣe wàhálà gbogbo ẹ̀yìn òfò ní ọjà síjú àlèkè àmà ọlọ́run bá kọ́mọ jẹ́ gíṣẹ́ wá jẹ́ sòfò kíkìdì sí a sì wà ní abẹ́ ìbẹ̀rẹ̀ pẹpẹ àlàyé kíra náà ni kìtàbù tawhid ibi kí a ṣì gbéra sọ ní alẹ́ insha Allah òun náà ni àlàyé kí àfáwà àgbà ń ṣe قال شيخ الإسلام التوحيد الذي جاءت به الرسل so àwọn kíkíra wà lọ àjẹ́rí bẹ́ẹ̀ قال شيخ الإسلام ní abẹ́ ìbẹ̀rẹ̀ kitabu tawhid yẹn náà ni tẹ́bá ń wo lẹ́rí kọ́lá lẹ́yìn annáwò sáni àjẹ́rí bá tẹ́yì àlàyé tí wọ́n ṣe fún wábọ̀ lẹ́yìn karùn àwọn alékí kátó wá máa gbọ́ àlàyé kí afáwa ń ṣe fún wa ń bí òun náà ni pé ní tawhid àwọn pín sí ọ̀nà méjì fún wa wọ́n pe ọ̀kan ní tawhid fil ma'rifati wal isbat wọ́n wá pe ọ̀kan yòókù ní tawhid fi talab wal qasd so àti sí àlàyé ẹ̀ díẹ̀ ní ìjòkótọ́ lọ wọ́n wá àwọn bá àlàyé náà abáde bí kan ṣàlàyé fún wa pé ní alukurani láti òkè délẹ̀ so ó ń pò wá síbi tawhidi ni gabadaya so tabawo náà alukurani ìmọ̀ kọmọ jásí pé ní ó ń pò wá lọ síbi kásìn lọ́nìkan ṣoṣo kágbà pé ọlọ́run bá nìkan òun náà lọ́wọ́ kí ọ dá ayé àti àlèkè àmà àti gbogbo kí ń bẹ́ẹ̀ òun nìkan lọ́jọ́ sí ká máa sìn àbí kó sì máa sọ fún wa nípa ìròyìn ọlọ́run ọba àtàwọn sẹ́ǹsì ọlọ́run àbí kó máa sọ fún wa nípa ẹ̀san kí ń bẹ fún àwọn tí wọ́n bá ní tàwíìdì dáadáa àbí kó máa sọ fún wa nípa ẹ̀san kí ń bẹ fún àwọn tí wọn bá mójútó tàwíìdì wọn tó ti bàjẹ́ mọ́ wọn lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn àlàyé yẹn yìí àwọn kan tí Kùránì ń bá wa sọ náà nìyí tó yẹ kó gbogbo ẹ̀yìn náà ó wá ń dá lórí tàwíìdì ni Ah, eléyìí àwọn àlàyé dè ká gbọ́ sẹ́yìn ṣòdédé eléyìí ni àfáwà islam Sheikhul islam ní Taymiyyah alayhi rahmatullah wọ́n wá ń tún ṣe àlékún àlàyé fún wa lórí ká mọ̀ kí láń pè ní tawhid yìí dáadáa lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní at-tawhid alladhi ja'at bihi ar-rusul kan ṣoṣo tọ́pẹ́ náà ni àwọn òjíṣẹ́ ọlọ́run ọba láti bẹ̀rẹ̀ wọn dé òpin wọn iná ni wọ́n wá nítorí ẹ̀ iná ni wọ́n wá jẹ́ iṣẹ́ ìfún gbogbo ọmọ aráyé innama yatadamman isbatul ilahiyya lillahi wahda so tawhid náà àkọ́kọ́ kíkọ́ fìdí ẹ̀ múlẹ̀ òun náà ni ń fìdí ìtọ́sí Ọlọ́run nìkan pípọ̀ nìkan ní ká máa ṣèjọ́sìn fún náà ní fìdí ẹ̀ múlẹ̀ fún wa àwọn ní ìlàhíyà òun náà ni ìjọ́sìn fún ìwárí fún kó pé Ọlọ́run ṣoṣo la ṣe fún tá à ní irun kankan mẹ́pọ̀ mọ́lọ́run bá ń bẹ̀ àbákan wá sàlàyé pé ní ìkélé yìí ní nínú ẹnikẹ́ni bí an yashhadu an la ilaha illallah òun náà ni gbogbo ọmọnìyàn pàápàá jùlọ mùsùlùmí kó mú ìgẹ́rí òdodo wá pé ní kò sí ẹnìkan tọ́tọ́ sí pé ká máa ṣe ìjọsìn fún àfi ọlọ́run ọba allah la yu'badu illa iya a sí nǹkan mí àfi òun náà wàlá yutawakkalu illa alayhi a gbọ́dọ̀ máa gbára lé nǹkan míì àfi lórí ọlọ́run ọba wàlá yuwali illa lahu a gbọ́dọ̀ bẹ́nìkan ṣe ọ̀rẹ́ àfi torí ọlọ́run náà wàlá yuadi illa fi a gbọ́dọ̀ bẹ́nìkan ṣọ̀tá àfi torí tọlọ́run wàlá yu'malu illa li ajli a gbọ́dọ̀ ṣe iṣẹ́ kan àfi torí ọlọ́run ọba wàzálika yatadamman isbati ma asbatahu li nafsihi min al-asma'i was-sifat banani tawhid kiyawi okukosinu ifidie mule nkan ki olorun ba fidie mule fun ara re ninu awon oruko ati iroyin ka fidie mule be ka gbagbo be ka ma yi lorun ka si mo ka si je ko ma sise ni igbesi aye wa a okun ge abara kan ninu kan ki tawhid n si. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ọlọ́run ọba yín tó yẹ kẹ́ máa jọ́sìn fún lónìí kan ṣoṣo ìlàhùn wáhid ọba jọ́sìn fún kan ṣoṣo náà ni láìláha ìlàhù kò sí ẹni tó ká ṣe ìjọ́sìn fún míì ní kí òkítọ́ àyàfi ohun kan náà iyún Allah òun náà ni arrahman òun náà ni arrahim ọlọ́run ọba Allah yìí òun náà ni ọba arrahman ọba àjọkí ayé bí àwọn bàbá wa ṣe máa ń tu láti láéláé arrahim ọba àsàkè ọ̀run so kiri ní ìtumọ̀ arrahman òun náà ni ẹni tí àánú rẹ̀ pọ̀ tọ́wẹ́ pé ní kò sẹ́ni kí ò kó sí abẹ́ àánú náà àtẹni tó ń ṣe kí ẹ̀ tó gbà á lọ́ba tó ń jẹ́sìn fún lónìí kan ṣoṣo tó ń wárí fún ó wà lábẹ́ ẹnu ọlọ́run ẹni tó kọ kí ẹ̀ náà kí ó tẹ̀lé kí ó kí ẹ̀ gbà gbọ́ kí ó kí ẹ̀ gbà pé ń bẹ àánú rèé tó máa bẹ fún ṣèpélé ayé ní kàtàkìlẹ̀ rí yun ní ẹ̀mí pè lọ́ba ọba àjọkẹ́ ayé àti kèfèrí àti mùmìnì àti mùsùlùmí àti ẹlẹ́bọ àti. àwọn jẹ́ ń pọ̀ lọ́wọ́ mẹ́ta lọ́kàn àti gbogbo ẹ̀ àwọn náà máa gbádùn láyé yìí náà ni òjò tí ń rọ àjọ máa jàǹfààní ẹni atẹ́gùn tí ń fi àjọ máa jàǹfààní ẹni nǹkan ẹ̀gbìn ilẹ̀ ẹlẹ̀ tá ń gbìn bí kèfèrí tí ń gbìn kí ń wù bí mùsùlùmí ń gbìn kí ń wù náà ni kèfèrí àwọn yọmọ wù eléyìí ni àmọ́ iná ní ọwà tó sì kẹ́yà òun náà ní arahim ní ẹni sọ pé ní ọba àsàkí ọ̀run ìtumọ̀ ń ṣe déédé púpọ̀ aya yá ní sọ́tù alimran aya 163 inú aya mi kuma ọlọ́run sọ fún wa pé ní waqala ta'ala waqala Allah la tattakhidhu ilahayni ithnayni innama huwa ilahun wahid fa iyaya farhabun ọlọ́run bá gan fúnra náà kí n sọ fún wa pé waqala Allah ẹ̀rí eh, láti ìdí ẹ̀ múlẹ̀ ọlọ́run náà ní sọ bẹ́ẹ̀ o ó kéde ọlọ́run náà tún sọ fún yín sẹ́ẹ̀ la tattakhidhu ilahaini ithnain ẹ gbọ́dọ̀ mú nǹkan jọ́sìn ẹ gbọ́dọ̀ mú ní odò jọ́sìn fún méjì tó pé ilahaini yá máa pé ilaha so a gbọ́dọ̀ yẹ kó pé méjì innama huwa ilahun wahid bí kò sọ pé ní dájúdájú òun kan náà ni ẹni tó yẹ ká máa ṣe ìjọsìn fún tí ò pé méjì òun náà ni ọlọ́run ọba allah fa iyaya farhabun torí ìdí eléyìí ọ̀dọ̀ mi gan ni ẹ máa jí rẹ̀ bẹ̀ sí ọ̀dọ̀ mi ọlọ́run ọlọ́run ló wí bẹ́ẹ̀ o ọlọ́run ní ọ̀dọ̀ òun nìkan náà nìkan máa jí rẹ̀ bẹ̀ kò farhabun nìyẹn ìjí rẹ̀ bẹ̀ ìpáyà ìfaragbólẹ̀ so ó nìkan ní ká máa ṣe fún fa ìyáyá fẹ̀rẹ̀hàbùn èmi nìkan ní ẹ máa bẹ̀rù ìgbọ̀n pípé ọkàn èmi nìkan ní ẹ máa ṣe fún ẹ máa ṣe fún nǹkan míì máa so eléyìí hàn wá pé ní àsí ìbẹ̀rù táwọn kan pè ní arahaba àbí alẹ́kàṣíà àbí alẹ́kàó gbogbo ẹ̀ náà wà lábẹ́ ìbẹ̀rù ni ọlọ́run nìkan lágbọ́dọ̀ máa ṣe fún pàápàá jù lọ àwọn nǹkan tí wọ́n pé ní kò sánìkan tí ó ṣe é fún yàn bóyá láburú ni àbí ní nǹkan míì kò sánìkan tí ó lè gbé kú fún yàn àfi Ọlọ́run bá nìkan ṣoṣo so ká máa páyọ Ọlọ́run bá ń bẹ̀ tó a bá wà nínú rí ara wa so ká máa páyọ Ọlọ́run bá subhanahu wa ta'ala ká máa páyà nǹkan kan míì máa fọlọ́ nìkan ṣoṣo bá a wà lórí ìrìn àjò wa bá a wà lórí níbi iṣẹ́ wa níbi ẹnu iṣẹ́ wa à ń lọ à ń bọ̀ gbogbo ìgbà ìpayọ̀ ọlọ́run ní kó máa wà lọ́kàn wa ká má páyà nǹkan míì máa lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala so eléyìí ọ̀tá kó ká páyà àwọn nǹkan kan àbí ká bẹ̀rù nǹkan tó bá jẹ́ natural tó jẹ́ nǹkan àdámọ́ so bí ká bẹ̀rù iná kí náà wọ́n wájú wa ká sá kó àbí ká rí ejò ká bẹ̀rù ẹ̀ ká sá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ká bá fojú rí àǹkan ká fojú báyìí èyí wọn sábà tó ń bẹ̀ pé ká sá fún un so àmọ́ àwọn kan tó pé ní kò sẹ́nìkan tó lè sí àfọlọ́hún káwa máa gbé e fún nǹkan míì láì sọ lọ́wọ́n ọba subhanahu wa ta'ala bí ká máa níbẹ̀rù pé ní ìyá kan ń bẹ ní àdúgbò yín òní yóò ṣe nǹkan fún ọ yóò tó bá ń ṣe kíní kan yóò ṣe kankan fún ọ yóò jẹ kó ọkọ ọmọ sàárẹ̀ àbí kò ní gé orí ṣe àbí kò ní gé olówó àbí ìrìn àjọ fẹ́rìn yìí tó bá lọ jílẹ̀ bẹ́ẹ̀ fún yá yẹn kọ wá nǹkan fún ìrìnàjò yìí yege àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọlé yìí ni ìbẹ̀rù kí ọ jẹ́ ti ṣíríkù nìyẹn tá àgbọ̀dọ̀ kí ọ̀gbọ̀dọ̀ sí lọ́kàn mùsùlùmí lọ́nà mi ní ìyáyá farhabun èmi ọlọ́run nìkan iná ní kẹmọ ṣerú padà yìí fún aya mi kì í sọ̀rọ̀ yìí fún wa qala ta'ala wa man yad'u ma'a Allahi ilahan akhara la burhana lahu bihi fa innama hisabuhu 'inda rabbih innahu la yuflihul kafiruna Allah bá ní wa man yad'u ma'a Allahi gbogbo ẹni yóò kí n pa pin nǹkan míì pẹ̀lú ọlọ́run ẹ̀rí báyìí so kí n pe nǹkan míì pọ̀ mọ́ ọlọ́run ọba ilahan akhar kí n pe nǹkan ìjọsìn míì ń pè é ń gbọ́kànlé ń gbé bùkátà rẹ̀ lọ́ba láàbùrẹ̀ hànà láòbí kò sí àwíjàre kan fún lórí eléyìí láti ṣe bẹ́ẹ̀ kò sí ẹ̀rí kan tọ́dájú fún lórí àkísẹ́ báyẹn torí pé nǹkan ìmí kí máa ń pè pẹ̀lú ọlọ́run bá nì ẹ̀dá náà lòun náà bí òun náà ṣe jẹ́dá wájú ọlọ́run náà nìkan náà jẹ́ ẹ̀dá kò bá jẹ́ gi ni kò bá jẹ́ yẹ̀pẹ̀ ni kò bá jódò ni kò bá jókè ni kò bá jẹ́ yẹn ẹgbẹ́ rẹ ni àbí kó jẹ́ àlìjẹ̀ndú àbí kó jẹ́ màláìkà gbogbo ẹ̀dá ọlọ́run náà ni torí di eléyìí a gbọ́dọ̀ pé nǹkan kan mí gbogbo ènìyàn tó bá ń pè nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́hun gbólóhùn ma Allah níbí yìí ó fi hàn pé ní àsí ń pe Ọlọ́hun ọba àmọ́ ètò ń pè nǹkan míì pẹ̀lú ẹ̀ ni so eléyìí yóò máa bá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ọgbà pọ́lọ́run bá mẹ yes ń kírun yes ń gbàwẹ̀ pọ́lọ́run yes ń yọ zàkà owó ẹ̀ ń lọ sí hajj àmọ́ síbẹ̀síbẹ̀ ó tún ní nǹkan míì tó tún ń pè lábẹ́nú tó tún gbàgbọ́ so òun láyà ń bá wí bì tó kò yẹ di ọmọ Allah ila an akhar Allah ní la burhana lahu bi nǹkan tó tún pè wọ́n lọ́hùn ni yálà ń so mọ́ra ni ń so mọ́lé ni ń so mọ́ bí ọrùn mọ́tò rẹ̀ ni gbogbo tó kọ́ máa fi sí kò báyìí pa aláwo kan tí wọ́n pè ní àlùfáà kí wọ́n di nǹkan kí nǹkan fún wọn náà wọ́n fún wọn ni pé nǹkan tí wọ́n fi sàdí ni àfáà náà wọ́n fún wa ájú àwọn àfáà náà ni àmọ́ wọ́n ní kọ̀gbọ́dọ̀ mú kó lára kọmọ fi kọ́lé ni kọmọ fi kọ́mù ní gbogbo gbà tó láàbùrẹ̀ hàn náà òbí kò sáwì jáde kan fún kò sẹ́ẹ̀dì kan fún láti ṣe yìí ni torí pé ní kátó ṣe délé yìí ni a gbọ́dọ̀ rí ẹ̀rí lọ́dọ̀ ẹni kí ó yẹ kó nìkan lọ́yẹ máa jọ́sìn fún yẹn òun nìkan ni ajẹ́ nígbèsè ká jọ́sìn fún tàbá wá rí ìyọ̀dá látọ̀dọ̀ ẹ̀ tó fún wa ń yọ̀dá pé ní mo fún yín pàmíṣàn ẹ tún máa pè nǹkan yìí pè mímí ọlọ́run ọba kò sí kéèna nígbà lápá ní arí ẹ̀rí àwọn gbogbo alukur'ani tó jọrọ ọlọ́run ọba àtà àwọn ọ̀rọ̀ tó kì í síwájú kí n sá alukur'ani náà àwọn kíláà tọ́lọ́run ti sọ kalẹ̀ ọlọ́run ọba kò gba ìyọ̀dá kò fún wa ń yọ̀dá rárá ká máa pè nǹkan mí pẹ̀mú wọn ọlọ́run ọba gbogbo ìjọba ṣe bẹ́ẹ̀ ìṣirò rẹ̀ ìbẹ̀rẹ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ subhanahu wa ta'ala kiyama innahu la yuflihu al-kafirun ẹ̀lọ́ ọmọ lámàdájú pé ní irú ẹni bẹ́ẹ̀ àbí irú ẹni tó bá wà nílùú ṣe síbẹ̀ kò lè jèrè lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo àwọn kèfèrí wọn ò ní jèrè lọ́dọ̀ ọlọ́run ọba wọn jọ́lẹ̀ kiyama ìtumọ̀ wọn ò ní jèrè náà ni pé ní wọn ò ní ràánú ọlọ́run wọn ò ní rí ìkẹ́ ọlọ́run wọn ò ní rí ìjẹ́nà kọ́lọ̀kọ́lá ọlọ́run ọlọ́run kò ṣe wá mùsùlùmí dáadáa kí ó ní ìmánì tó pé fún ọlọ́run ọba ọlọ́run mẹ́jọ apá nǹkan mípọ̀ mọ́rọ̀ ọlọ́run ọba o aya yìí wà ní sọ́kìlì mu'minun aya one hundred and seventy ọlọ́run tún tẹ̀síwájú bí aya mi wa qala ta'ala was'al man arsalna min qablika min rusulina aj'alna min duni rahmani alihatan yu'badun ọlọ́run dájọ́ ọ̀rọ̀ kọ́ wa nabi muhammad sallallahu alayhi wa sallam àmọ́ ó ń jẹ́ ìdájọ́ ọ̀rọ̀ kan àwọn àlìhùnmá rẹ ni ànábì ò doubt ànábì ò níyè méjì àmọ́ torí àwọn àlìhùnmá míì tí ó wà náà àlìhùnmá rẹ lọ́dọ̀ bí sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí Allah ni was'alu man arsalna min qablik bí àwọn tá a ránṣẹ́ síwájú rẹ ilé ìjíṣẹ́ wa Muhammad sallallahu alayhi wa sallam was'alu man arsalna min qablika min rusulina bí àwọn tá a ránṣẹ́ síwájú rẹ nínú àwọn òjíṣẹ́ wa àjàálìnà mìndúni rahmani alihatan ṣé wọ́n ní nǹkan míì kí wọ́n dì mú yàtọ̀ sí ọlọ́run ọba arahman ya abudun kí wọ́n ń ṣe jọ́sìn fún nǹkan náà kí wọ́n sọ di aliha olùjọ́sìn fún ya abudun kí wọ́n ń sìn bẹ̀rẹ̀ ọjọ́ dé anabi adam aleyhi salatu wa salam tọ́pọ̀ náà ni bàbá ọmọ nìyà òun náà ni ògísẹ́ àkọ́kọ́ tọ́lọ̀ rán sí àwọn ọmọ nìyẹn náà torí pé ní adámọ́nà lè gísẹ́ fáwọn ọmọ rẹ̀ gísẹ́ ọlọ́run ọba àti gbogbo àwọn tuntun wọn wá lẹ́yìn yẹn náà àwọn anábì ọlọ́run kíkí tó fi wá dédé anábì Isa aleyhi salatu wa salam kò sẹ́nìkan tó pè pẹ̀lú síbi ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run àbí máa pè nǹkan míì pọ̀mọ́ ọlọ́run àbí máa pè nǹkan míì lẹ́yìn ọlọ́run tàbá ní máa pè nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn tí a bá kì í yẹn nìyà ìwé ìkẹ́ pọ̀ rárá wọn ò gbà fọlọ́n rárá kì yad'una min dunillahi kìnnà àmọ́ yad'una ma Allah gẹ́gẹ́ bá ṣe kàṣíwájú náà ó làwọn kí wọ́n tún pè nǹkan mi pọ̀ mọ́ lọ́wọ́ ń pẹ́ lọ́wọ́ àwọn pè nǹkan mi pọ̀ mọ́ àwọn méjì kò sí àtọ̀ láàrin wọn kò sí àtọ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba gbogbo ẹni yóò bá lè pè nǹkan mi pọ̀ mọ́ lọ́wọ́n ọba so ọlọ́run tó lóun ń pè ní ti bàjẹ́ ó ti ṣubú so kò sí àtọ̀ pẹ̀lú ẹni kí ọlọ́run kàmí nìkan eh, pè kí òkè ẹ̀mọ́ ọlọ́run jẹ́ òun náà mọ́lọ́wọ́n ba rẹ̀ nìyẹn tó bá mọ́lọ́ ni kò ní pa nǹkan mi pọ̀ mọ́lọ́wọ́n ba. wà á kábàrà à ń tẹ̀síwájú mi ọ̀rọ̀ ṣe Islam ní kémíà òun náà ló mú àwọn àyà Kùránì yẹn wá ó kọ́ wọ́n tẹ̀síwájú pé ní wà á kábàrà ọlọ́wọ́n bá wa yìí subhanahu wa ta'ala ó fún wọn làbárè ó fún wọn rò an kulli nabiyyin nípa òjíṣẹ́ kan ní gbogbo àwọn òjíṣẹ́ àbí nípa gbogbo àwọn òjíṣẹ́ náà àwọn òjíṣẹ́ lọ́n tọ́lọ́run rán wá sáyé ọlọ́run sọ fún ọ́bídé mú fún wọn láàrùn Qur'an annahum da'u nasa ila ibadati llahi wahda la sharika lah gbogbo àwọn òjíṣẹ́ náà àbí gbogbo àwọn ànábì náà pátápátá wọ́n ń pe àwọn ènìyàn lọ síbi ìjọsìn fún ọlọ́run ọba nìkan ṣoṣo ni kí òṣòrogún pẹ̀lú ẹ̀ èyí náà ni pé gbogbo ànábì ọlọ́run ọba kò sí ànábì ẹyọ kan tàbí ọwọ́ ayọ̀ ọ̀dá pé ní ẹmọ ṣáájú báyìí ẹmọ pa nǹkan yìí pọ̀ mara yìí ẹmọ ní àgbọ̀kàtẹ́rù nǹkan yìí kò sí hatta nabi isa alayhi salatu wa salam ọ̀rọ̀ padà ń bọ̀ abẹ́ kẹ́pọ̀ àwọn míì mú pẹ̀lú ọlọ́run lè ní ìpèbòjò náà pè ní pé ní ẹ̀sìn náà nìkan ṣoṣo ẹmọ́sìn lọ́run ẹmọ́sìn kàmí ẹ̀kẹ́fọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala bọ́lá ti fi ìdí ọlẹ́yìn múlẹ̀ fún aláàlùkùrán ó dá wa lójú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wà ní kaba tó wọnú báìbù tó wà lọ́wọ́ wọn dìsí lọ́wọ́ àwọn christian dìsí àmọ́ aláwọn òtọ́kọ̀ kan bẹ̀ náà tó fi dé múlẹ̀ pé ní ọlọ́run nìkan ní anabi isa aleyhi salatu wasalam iná ló ń pè òun náà ló sì ń pe àwọn èsì pé kí wọ́n máa sìn àti gbogbo anabi ọlọ́run so ìkankan náà ni ń ni pé ní nìkan ká má pa mi wa ọlọ́run bá sọ báyìí pé ní kọ́dì káàmẹ́kìlákùn ó sì wà tún hasanatun fi ibrahim walladina ma'a ọlọ́run bá ní dájúdájú ń bẹ fún yín ẹ̀yin alìhùnmà mùsùlùmí àbí ẹ̀yin ọmọnìyàn gaba dẹ́yà àwòkọ́ṣe dáadáa ó ń bẹ fún yín lára bàbá wa nabi ibrahim aleyhi salatu wasalam walladina ma'ahu àti gbogbo àwọn tí wọ́n pẹ̀lú anabi ibrahim náà àtàwọn tí wọ́n pẹ̀lú anábì Ibrahim idh qalu li qawmihi nígbà tí gbogbo wọn tí wọ́n sọ fún àwọn ìjọ wọn inna bura'u minkum àwọn àti yọpáyọsẹ̀ àti jìnà sí gédégédé sí ọ̀dọ̀ yín àti kúrò ní ọ̀rọ̀ kìí nìyàn à ní báyìí ń ṣe à ní báyìí ń ṣe àṣepọ̀ kankan tàwọn ti ní bura'u kò sí kankan tí ó pàwọ́pọ̀ mọ́ nìyàn wa mimma ta'buduna min dunillah àti gbogbo nǹkan tẹ́ ń sìn ní kí èsè ọlọ́run ọba àwa ti yẹ páyọsẹ̀ kó ń bẹ̀ kàfárìnà bikum a ti ya kẹfìrí sí yín ká máa jẹ́ kẹfìrí lọ́dọ̀ yín a ya kẹfìrí sí gbogbo yín àti gbogbo nǹkan tẹ́ ń sìn wa bada baynana wa baynakumul adawatu wal baghdau abada ó sì bẹ̀rẹ̀ láàrin wa ní láàrin wa kí ẹ̀yin àdáwàtù ọ̀tá wálébàgọ́dọ́ àti ìkórira abadan láíláí ọ̀tá wọn mọ̀ lọ bẹ́ẹ̀ ni hatta tu'minu billahi wahda àyàfi kẹ́ẹ̀bá gbọ́lọ́ọ̀bá nìkan ṣoṣo gbọ́ nígbà yẹn ni ọ̀tá wọn ó tó di ọ̀rẹ́ nígbà yẹn ni ìkórira wọn ó tó di ìfàmọ́ra àti ìnífẹ̀ẹ́ sí Allahu Akbar ayé yìí ó kílíà èyí lọ ẹ̀kọ́ jẹ́ àwòkọ́sí àwa mùmínì lẹ́nì àwa mùsùlùmí tábà ń pẹ̀lú àwọn mùsùlùmí òun ẹ̀kọ́ jẹ́ àwòkọ́sí wa nípa àṣepọ̀ wa pẹ̀lú àwọn kí è ṣe mùsùlùmí pàápàá jùlọ àwọn tí wọ́n ń pa nǹkan mí pọ̀ mọ́lọ́hun tí wọ́n ń pa nǹkan mí pọ̀ mọ́lọ́hun yálà àwọn tí wọ́n ń pe ọlọ́run tí wọ́n mẹ́ta ni àbáwọn tí wọ́n ń pe ọlọ́run wọn ní àìmọye àwọn abọ́gibọ̀ ọ̀pẹ ní àbáwọn kí wọ́n ń bọ èèyàn bíi kí wọ́n náà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó yẹ kí àwọn náà ká polongo fún wọn ká má fi pamọ́ rárá ọ̀rọ̀ ìmánì ọ̀rọ̀ àkídè ṣe nǹkan táwọn fi pamọ́ nílọ́n fi sọ síwájú pé ní fala takhshawhum wakhshawni in kuntum mu'minin kò sí bẹ̀rù kankan tó yẹ ká máa bẹ̀rù káfí máa sọ pé ní ẹ̀yẹ jẹ́ máa yẹn sọ ẹ̀gbá àjíjọ àjíjọ míìsì àjíjọ papọ̀ láàrin ara wa nísìnyí kò báwo la ṣe fẹ́ fẹ́ ṣe ọlọ́run kú kí dáa papọ̀ náà ni so ẹ̀yà ọmọ pẹ́ lọ́run wí so alábẹ̀rẹ̀ mọ̀ pé wí o àtàwọn tó gbà fún un ó ní kọ̀dí bá dà àbẹ̀yìn náà wà bẹ́yìn náà kúmọ̀lá àdáwàtú wálé bàgẹ́dọ́wù ó kò fi abadan kún láéláé hatta tuminu billahi wahda kiti kai no fi ni gbàgbọ́ se ba kan so so gbọ́dọ̀ ki anabi ibrahim so bi pe ni alayhi salatu wassalam kafarina bikum kafarina bikum a ti ya kèfèrí sí yín àṣẹ yóò máa jẹ́ nǹkan ẹ̀yìn kí àwọn kèfèrí kún ó pe àwa mùsùlùmí náà ní kèfèrí so kò sílẹ̀ ìfín bẹ̀ kí christian kan bá pe mùsùlùmí kan ní kèfèrí ẹ̀yìn ló ń jẹ́ kèfèrí aya kèfèrí sí aya kèfèrí àwọn gbàgbọ́ pé mùsùlùkù làwọn wọ́n gba isa lọ́lọ́run wọ́n gba mariamu lọ́lọ́run àwa ò sì gbà bẹ́ẹ̀ kèfèrí ni àwa lọ́dọ̀ wọn ẹ̀yìn ló ń jẹ́ fáwa ó dùn máa wà bẹ́ẹ̀ báríkọ́ ọmọ pè wọ́n bẹ́ẹ̀ tó àwọn náà sì jẹ́ kèfèrí sí ọ̀dọ̀ tiwa náà so káwọn ìjọ wà ìjọ jẹ òótọ́ wà dé wájú ọlọ́run so àwa làwà lórí òótọ́ ọmọ kọ́ máa lè wà kó di òótọ́ náà tó dìde eléyìí nínú àwọn Ibrahim náà wì àwọn Ibrahim náà ní àwa náà ti dè kèfèrí sí yín adìkèbèrè sí agbègbè nǹkan ń sìn so ọ̀tá sì kìbẹ̀ láàrin wa tálíkì àmì èdè so eléyìí ni ìtọ́ẹ̀kọ́ jẹ́ ìgbàgbọ́ àkìsí sí mùsùlùmí gbogbo bó ti kọ́ jẹ́ kásùmọ́ mọ̀lẹ́bí tó so àmẹ́lẹ́yìí ò pé kí a mọ̀ máa ṣe wọn bá níwọ̀n bá tó bá yẹ kí a ṣe fún wọn ní dáadáa kí a kàn fi máa fi dáadáa ìsìlámù hàn wọn àmọ́ gbogbo káyé kọ́ mọ̀ mọ̀ pé ní àní bá wọn ṣe nǹkan kan pọ̀ pàpà jùlọ kábàjẹ nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn àbọ̀rọ̀ àṣà àṣà alẹ́ kan ni àṣà àlú kan ni kí wọ́n ń pè wá sí àà sọ a bá pàdé ká kí wọ́n ní ní kí dáadáa kò sílẹ̀ ìfi ń bẹ̀ bí ó ní ìdìrànlọ́wọ́ wọn bá tọ́lá sì fún wa ní àǹfààní ká ṣe é fún kò sílẹ̀ ìfi ń bẹ̀ kọ́dà tó bá rẹ̀ ká lọ ṣe kí wọn torí adílẹ̀ nínú súnà ní Muhammad sallallahu alayhi wa sallam wọlé yìí ni ẹ̀kọ́ tí anábì fi kọ́ wa ní ọbẹ̀ pé lẹ́yìn ọ̀tá kó àlìbàrá àtàwọn ibi kọ̀tá kó ìyẹpáyọsẹ̀ so kọ̀tá kó so tọ́ba sì wà bẹ́ẹ̀ náà táwọn wà pẹ̀lú wọn náà ní ká a máa fi kún máa mà ipe ní so àìsí Islam yìí àbí ẹgbọ́ tẹ́ ń ṣe yìí ọ̀tá mọ̀ ní wà so ọ̀tá là ń ṣe látàyè ìyàbíkẹ́ gba Islam so torí pé ọ̀tá yìí náà ni yálà mo wí fún yín o ìyìn wí fún yín o bí ó ṣe nínú jọ́lì kìámà àbíkẹ́ bá gba ìsìlámù lókù bójú òkú máa ká máa sọ pé mo nífẹ̀ẹ́ yí àbẹ́ nífẹ̀ẹ́ mi tó àìṣe ìsìlámù yín o sọ ma pé ní ẹ̀ nífẹ̀ẹ́ mi mi náà nífẹ̀ẹ́ yín kíkẹ́ bá dẹ̀ nífẹ̀ẹ́ mi kíbẹ̀ ni mo nífẹ̀ẹ́ yín ìrọ́lọ́wà ń díẹ̀ ìkára ẹni jẹ́ ni kí wọ́n àlìàkìlá òye ọmọ ìzín àdá ọlọ́ni àgbà àwọn tí wọ́n pẹ̀lú àwọn ní ọ̀rẹ́ ayò olólùfẹ́ láyé ń bì yìí àmọ́ kìí ṣe lórí tọ́lọ́wọ́n ba kìí ṣe lórí imani ọlọ́run ní ọ̀tá ni wọ́n jẹ́ ju àlèkè àmọ́ torí délé yìí kájẹ́ kó yèké máa ọ̀tá láti sìn lọ iná làwọn Ibrahim ṣe ń bì so wa bada'a baynana wa baynakum al-adawatu wal baghda'u abadan hatta tu'minu billahi wahda sọ́wọ́n kan máa gbọ́ àwọn àlàyé síwájú nípa al-bara'atu anil mushrikin wa qala anil mushrikin ọlọ́run bá kí sọ fún wa ń pa àwọn ọlẹ́bọ innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun ọlọ́run ní àwọn kí wọ́n pa nǹkan mípọ̀ mọ́lọ́run àwọn kèfèrí kí wọ́n kọtọ́ lọ́wọ́n bá ní kí ẹ bá ń sọ fún wa kí ẹ bá ń pè wọ́n pé ní la ilaha illallah kò sẹ́ni kẹ́kẹ́ ká máa jọ́sìn fún ní kí kò tó àfọ́lọ́ nìkan ṣoṣo yastakbirun wọ́n máa ṣe gírímọ́ńkáì wọ́n máa ṣe ìgbéraga wọ́n máa ṣe ìgbéraga wọ́n ó sì máa jọra wọn lójú ọlọ́kọ́lá wa ń bẹ̀ wọ̀yẹ̀kùlúnà wọ́n kàn máa sọ pé ní àìnà látàríkù alìhákìnà lè ṣáìrin majinun ṣé kí àwa káwá fi àwọn táwọn ń jọ́sìn fún rẹpẹtẹ wọ̀nyí àwọn ọlọ́run ọlọ́run ọba àwọn tọ́pọ̀ táwọn ń jọ́sìn fún yìí káwọn wá fi ilẹ̀ lè ṣááirin majnun kì torí akọrin kan lásán wèrè lásán awùzùbìlà ẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ gbọ́dọ̀ òun lásán so ìwà agirimọ́ká ìnà jù wà ń bẹ̀ kí o pé ní so kí ẹnì kan wà mẹ́rin ìtumọ̀ lásán kí jáde bí yorùbá wọn lè ṣááirin fún akọrin kan lásán majinunin wèrè kan lásán àsìwèrè náà tún ní gírèdì lọ́dọ̀ wọn nìyẹn so àmọ́ lásán kí ló lè awúzùbílà so ọlọ́kọ́lá àwọn àmì uh, grimankai so náà ni àwọn afáàkọ́ fi sàlàyé pé ní uh, ẹ̀ṣẹ̀ kí ìjọ́jẹ́ ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ láyé ìpìlẹ̀ àbí ẹ̀ṣẹ̀ kí wọ́n kọ́ fi ṣẹ̀ ọlọ́run ọba láyé òun náà ni ẹ̀ṣẹ̀ grimankai òun náà ni shaitan pàtàkì ọlọ́run pàṣẹ mọ́ kó forí kalẹ̀ fún anabi adam alayhi salatu wa salam so o riri rẹ̀ bákan pé òun òun lòun wà forí kalẹ̀ fẹ́lẹ̀ yìí so ó pé ní kọ̀yọ̀kùn ó wo ẹni tó pàṣẹ fún lẹ́kùn ó so bó kẹ kórì nìyẹn ọlọ́run bá ní ká máa wo gbogbo gbèsè ayé wa ká máa wo pé kíní yìí ó kéré àkíní yìí èmi níwà lọ bí eléyìí èmi níwà yìí ọlọ́run tó wá pé o ọlọ́run tó ń fún yẹn tí ó wà tóbi so yóò máa wà ní kékeré náà ni yóò máa wà ní yẹpẹrẹ ni ní tàbá fi wé títóbi ọlọ́run tá a fi wé ìkẹ́ ọlọ́run tó ń ṣe fún wa bá tá a fi wé ìyàní agbára ọlọ́run ọba subhanahu wa ta'ala àti àìmọ̀kan iná ni ó sì àwọn tí máa ń ṣe gírímọ̀ káyì sí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run méjì àti gírímọ̀ káyì sí ọ̀rọ̀ ọlọ́run ọba o wa hadha fil qur'ani kathirun àfáàní eléyìí ọ̀pọ̀ nínú alukur'an ní àwọn àyà àyà báyìí tọ́lọ̀ fi ń fi díẹ̀ múlẹ̀ fún wa pé ní ọlọ́run nìkan ní ká máa ṣe ìjọsìn afáǹtẹ̀síwájú um, wàlẹ́ ìsọ̀lẹ̀ muradu bi tawhid mo gbọ́dọ̀ afáà sẹ́lẹ̀ sáwọn ti parí síbí afáà wa ni wàlẹ́ ìsọ̀lẹ̀ muradu bi tawhid mujarrad tawhid rububiyya kálọ̀ mọ̀ pé ní tábà ń sọ pé tawhid tawhid kìí ṣe ẹni ọ̀wọ́ kágbà pé ní ọlọ́run bá nìkan lọ́ba adẹ́dà tó pọ̀ náà nìtumọ̀ tawhid rububiyya ó nìkan lọ́ba adẹ́dà ọba alágbára lórí ohunkóhun kìí pọ̀ nìkan là ń pè ní tawhid bí kò ṣe pé ní tawhid huwa i'tiqad òun náà ni àdìsọ́kàn tó lágbára anna Allaha wahdahu khalaqa al-alam ìpè ní ọlọ́run bá nìkan lọ́ba tó dá gbogbo àgbáláyé ṣèléyìí ni so kama kama gbà pé ní eléyìí nìkan ni tawhid kama yazunnu dhalika man uh, yazunnu min ahli kalam wa tasawuf gẹ́gẹ́ bí àwọn elérò kan sí ń ro eléyìí pé ní ẹni bá ti gbà pé ní kọ́ba ti gbọ́lọ́ nìkan pé ọlọ́ba lọ́ba dẹ́dẹ́ àwọn tọ́gbà pọ́lọ́ nìkan lọ́ba kí ń dẹ́dẹ́ àwọn ọlọ́ba lọ́ba lágbára so ó kì ní tawhid náà nìyà ó kì ní tawhid nìyà gẹ́gẹ́ bí àwọn kan nínú àwọn oní philosophy àwọn philosophy wọ́n pè ní alo kalam àtàwọn sufi kí wọ́n mẹ́sí máa rò bẹ́ẹ̀ wọ̀yẹ̀zúnnù haula àwọn táwọn yìí wọ́n máa rò annahu idha asbatu zalika tí a bá ti fìdí eléyìí múlẹ̀ bidalili pẹ̀lú ẹ̀rí faqad asbatu gayata tawhid àwọn ti fi òpin tawhid mílẹ̀ gbogbo kí ń jẹ́ tawhid àti fìdí ẹ̀ múlẹ̀ nìyà eléyìí ni èrò tí wọ́n rò mistake ńlá ńlá sì ni wa annahu idha shahidu hadha wafannu wafannu fi so wọ́n gbà pé táwọn bá ti lè jẹ́ mú ìjẹ́rìí wá táwọn agbẹ́lẹ́ yìí gbọ́ táwọn sì tán sórí ẹ̀ lórí lórí ìgbàgbọ́ yìí faqad fannu fi ghayati tawhid àwọn ti tán sínú ìtànpẹ̀ ní tawhid òpin tawhid gbólóhùn fannu fannu tí wọ́n ń lò yẹn so ó wà lára àwọn istilahati sufiya lára àwọn gbólóhùn táwọn Sufi máa ń lò wọ́n ní àlèfànà òfìlà kí èèyàn tán sí ara ọlọ́run so ìkẹ́wọ́n mìíràn bó ní ẹ̀sìn àzíkiri kẹ́ẹ̀fì tán sí ara ọlọ́run ọba so gbólóhùn yẹn kí ẹ bá kọ́ gbọ́ yẹn ó lè pé gbólóhùn tó dáa ni àwọn gbólóhùn aburú gbà ni gbólóhùn tó fi ń tako ọlọ́run ọba ni ìkùnlọ́kẹ́ kẹsọ́lọ́ ni pé ní kọ́ ọ máa fi rí ara rẹ pé ní ìwọ náà kí di ọlọ́run wọ́n ní fana òfin ńlá wọ́n ní ṣòwò tó ń sàzíkiri ọ̀wọ́ rí rẹ pé wọ́n ló ń sàzíkiri má ọ̀wọ́ rí rẹ pé wọ́n ló ń ṣe kankan má àbíkọ́ ọlọ́run ní ń ṣe gbogbo tó kọ́ ọmọ ṣe ọ̀dà ni kọ̀dá ni ọlọ́run ní ń ṣe gbogbo tó bá rí wájú rẹ ọlọ́run ni so yìí náà wọ́n pè ní wádàkì lè wùjú wọlé yẹ́ zubila ọlọ́ba kọ́lá kó sànù ọlọ́run ọba wọ́n ti sọ àwọn èèyàn lórí ìgbàgbọ́ yìí lè tọ́pọ̀ fàyín náà rọ́jò law aqarra bima yastahiqu rabbu ta'ala min sifat àfáà ní kí ẹnìkan tó bá gbàgbọ́ tó fìdí ẹ̀ múlẹ̀ ìtọ́ tọ́ sí ọlọ́run ọba kíkó fún ọlọ́run ọba náà nínú àwọn ìròyìn wa naza'ahu an kulli ma yunazzahu anhu tó sì fọ ọlọ́run mọ́ kúrò ní gbogbo nǹkan yẹ kí ọlọ́run mọ́ kúrò ń bẹ̀ wa aqarra bi annahu wahdahu bi annahu wahdahu khaliqu kulli shay' tí ó tún gbà pé ọlọ́run náà ni ọba adẹ́dá ọba pátá gbogbo nǹkan pátápátá ló nìkan ṣoṣo tó àmọ́ ẹni ìkó fi mọ náà nìyí ìtumọ̀ ní pé ní kò sí tawhidi uluhiyya pẹ̀lú ẹ̀ o ní ìmọ̀ jọ́sìn ni àmọ́ ní àwọn méjì ń ṣe lábẹ́nú ìyẹn dúró lásán náà kọ́lé náà sábẹ́ ní sọ ní àbí ẹ máa pe léyìí àlìjẹ̀nú ẹ máa pe lóru àbí ẹ máa pe àfa lágbájá báyìí àbí ẹ máa pe ṣéwù lágbájá báyìí gbogbo ẹni àmọ́ gbà pé ní ọlọ́run bá nìkan lára ẹlẹ́dà àmọ́ gbà pé ẹ tún máa pe nǹkan mìíràn lọ́wọ́ bá lam yakumu wahidan irú ẹni báyìí kò kí wàá nu ẹni kí ọmọ ọlọ́run lọ́kàn hatta yashhadu alla ilaha illallah wahdahu títí tí ó fi kún ìgbàgbọ́ tó gbàgbọ́ nì tí ó fi kún pé ní kọjá ẹni pé kò sí ẹni kẹta ká máa jọ́sìn fún un àyàfi ọlọ́run nìkan ṣoṣo pípé túnmọ̀ la ilaha so ìtọ́ hàn jù ń bẹ̀ náà ni pé ní kápà pé ní kò sẹ́ni tọ́yẹ ká gẹ́sì mú ní jò jíjọ́ àkọ́lọ̀ nìkan so ìtọ́ hàn bí ìtumọ̀ ènìyàn fayọ̀kírì bí ana Allah wahdahu huwa al-ilahu yóò wá gbà pé ní ọlọ́run ọba ó nìkan ṣoṣo ó ní olùjọ́sìn fún tọ́ba ní al olùjọ́sìn fún kẹ́kẹ́ ká máa gẹ́sìn fún alladhi yastahiqqu al-ibada kẹ́kọ̀ọ́ náà lọ́tọ́ sí gbogbo kí máa jẹ́ ẹ̀sìn pàápàá jùlọ gbogbo àwọn tí ń jẹ́ ẹ̀sìn tí ọlọ́run fi mọ̀ wá pẹ̀lú àwọn ẹ̀rí pé ẹ̀sìn ní ẹ̀sìn so ọlọ́run nìkan lọ́yẹ ká máa ṣe fún wa laysa huwa al-ilahu al-qadiru ala al-ikhtira kí o pé ní gbọ́dọ̀ ìlàhù kí o pé kátù sí pé ní alágbára lórí ìdá nǹkan wọ́n ní ìkìrá innovation lórí àti innovate nǹkan ẹni kẹta bá ti innovate nǹkan sọ̀kẹ́ pé ní ìtumọ̀ ìláhù lẹ́yìn ni ìláhù sọ̀gẹ́ bí àwọn ìkẹ́kẹ́ sọ́láyẹ̀ fún ní fún anísì so gbólóhùn ìláhù yẹn gangan bí máa na ma'abudun ma'abudun ni ẹni tí a ń sìn ìjọsìn fún ẹ̀rí pé ní as object ko so ẹni tí a ń sìn object of worship أفواني فإذا فسر المفسر الإله بمعنى القادر على الاختراع تبادي àwọn olùtú nǹkan àbí àwọn alálàyé kan kí wọ́n ṣe àlàyé gbólóhùn ìlàhù wípé ìtumọ̀ rẹ̀ ní alìkọ́ọ̀dìrò alàlìkìrá ẹni tó lágbára lórí ìdẹ́ẹ̀dá iná ní túnmọ̀ ìlà wà àtọ́kọ̀dà adìnà àárọ̀ ni ma'ana wà àhásù wọ́sífù ìlàhù tó wá gbà pé ní eléyìí gan ni pàtàkì ìròyìn gbólóhùn ìlà eléyìí gan ni pàtàkì ẹ̀ ó gan ni wọ́n fẹ́ ká dìmú mi gbólóhùn ìlà wàjáàlá ìsìbáàkì hádà wal gáyàtì tawhid tó tún wá sọ ìfìdí ìtumọ̀ yìí múlẹ̀ tó sọ di pé ní òun náà ni òpin tawhid òun náà bí kí tawhid pín sí ẹni bá ti wíwí tó kì sọ ó kì ní òpin tawhid kama yaf'alu dhalika man yaf'aluhu min mutakallimati as-sifatiyya gẹ́gẹ́ bí akide àwọn tí wọ́n ṣe nínú àwọn tí wọ́n ṣe irú nǹkan báyìí nínú àwọn kí wọ́n pè àwọn ní sọ̀rọ̀ sọ̀rọ̀ nípa ìròyìn àwọn philosophy niyan àbí àwọn tí wọ́n kọ́ṣe wọn nínú àwọn àfáà kan tí wọ́n rìn àwọn ní philosophy nípa àti ìròyìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wa huwa yẹkùlúnahu ani abil hasan irú ìgbàgbọ́ yìí òun ní kí wọ́n fi ń tì sí ọ̀dọ̀ ọ̀kan náà àwọn àlùfáà wa nínú islam tó gbajúmọ̀ ká ń pè ní àbí alìhásánì alìhásíàrí àbí alìhásán alìhásíàrí afá yìí ní àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó wà nínú àwọn tó sọnù sí ojú ọ̀nà philosophy yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ kìí sọnù látara rẹ̀ tó kó láwọn ọmọ kéwù rẹpẹtẹ tí wọ́n ń tẹ̀lé àmọ́ ọlọ́run ṣàánú rẹ̀ kó tó kò láyé ó padà padà sí ojú ọ̀nà alẹ́ súnà ó padà sí ojú ọ̀nà èyí tó ṣe déédé nípa ìgbàgbọ́ nípa ọlọ́run àti nípa àròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n sọ díẹ̀ fún wa al-ash'ari ọwọ́ mi bá sọ́wọ́ tó dẹ̀yìn ìsàlẹ̀ ibi footnote kò sí mbẹ̀ tó ìjà filẹ̀ so àmá wọ́n ní ó ní mọ̀lẹ́bí tó sopọ̀ mọ́ sàábé tó gbajúmọ̀ yẹn tá a mọ̀ sí Abu Musa al-Ash'ari so inú àwọn mọ̀lẹ́bí inú àwọn arọmọdọ́mọ sàábé yìí ni àfáà yìí wà so bóyá èyí ni lọ́lọ́wọ́ mọ́lá subhanahu wa ta'ala tó fi fi padà mọ̀nà ní ìparí ìgbésí ayé ẹ̀ so ọ padà mọ̀nà ìgbésí ayé ẹ̀ kí ọ padà wá sí àkákò gbogbo nǹkan ní ìjọkí wí sẹ́yìn ní àwọn àìdá àwọn ọ̀rọ̀ tí ọba mu nípa ọlọ́run ọba àti ọlọ́run ọba so bá ọlọ́run tó gbà fún ọ padà tún sí kíra míì tọkọ kíra tó fi takò gbogbo àkàtọ́ ti kọ̀kẹ́lẹ̀ ní àwọn kíra tó fi síwájú òun náà ni kíra tó ń sí al fi usulu diyana so al-ibanatu fi usulu diyana òun ni kíra kí àfá yìí ṣe láti fi túbá àti láti fi tako gbogbo àwọn nǹkan mí tó ti sọ kí ọ̀dá síwájú torí de eléyìí kíra yìí gbogbo tó wà ń bẹ̀ ọba ìlànà alì súnà mu ìdí ìjọba jẹ́ pé ní àfá ìmẹ̀jì padà jẹ́ ó padà sí ara wọn àfá alì súnà nípa rí ìgbésí ayé àmọ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ alámàrí ẹ̀ irú àwọn àlàyé tá a ń ṣe ń bì nípa pé káwọn gbà pé ní kágbàpọ̀ lọ́wọ́ bá nìkan lọ́ba adẹ́dàá òun nìkan lápè ní tawhid náà lọ́wọ́ nínú ráàyè tiẹ̀ náà tẹ́lẹ̀ so lam ya'rifu haqiqata tawhid àwọn fáà ní gbogbo tó bá wà lórí ìlànà eléyìí wọn ò mọ pàápàá tá à ń pè ní tawhid alladhi ba'atha Allahu bihi rasulahu sallallahu alayhi wa sallam èyí kí ọlọ́run bá tó torí ẹ̀ gbé òjíṣẹ́ rẹ̀ dìde òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ibi kọ́ wá jíṣẹ́ rẹ̀ fún ayé kí ló yá sọ léyìí nítorí yá sọ ni pé ní fa inna mushriki al-arab kí ló pé àwọn ẹlẹ́bọ lárúbáwá láyìgbà káànábi tó dé sallallahu alaihi wasallam àtìgbà táànábi dé kẹ́nà àwọn táànábi pè kí ń pè wọ́n sí islam àwọn tí ọgbà nu wọn tí wọ́n jagun tí wọ́n pa àwọn míì nu ọ̀pọ̀lọpọ̀ nu wọn sójú ogun tí wọ́n kú ní kèfèrí tọ́lọ ńlá náà wọn tọ́lọ ń sẹ́bi lé àwọn náà pè ní mushrikul arab àwọn wọ̀nyí gbọ́ àwọn kèfèrí lárúbáwá yẹn kánú mukirina àwọn náà jẹ́ ẹnìkan tó pé ní wọ́n fìdí ẹ̀ múlẹ̀ gbẹ̀ngbẹ̀ng bí anna Allaha wahdahu khaliqu kulli shay àwọn náà gbà pé ọlọ́wọ́n ọba òun náà ni ọ̀kan ṣoṣo adẹ́dàá gbogbo nǹkan tí ń bẹ àwọn àbújáàlì àbúlábì àtọ́gbàjúmọ̀ ní wọn nìyàn àbúlábì àti àbújáàlì yàn kí a máa ń sépèlé wọn òní kí wọ́n kú ní sí kébè níyàn tó pé náà ni wọ́n wọ́n jáàlì kíámà kò sí èméjì ń bẹ tó pàmì bí ọ̀gànlọ́sọ bẹ́ẹ̀ ó ní àbújáàlì fi náà وابو لهب في النار واميه بن خلف في النار àti àjúgbà jẹ́ pa sí ojogun bádìrì tọ́ gbogbo kèfèrí wọ̀nyí ó fìdí múlẹ̀ ní gbàgbọ́ wọn gbọmgbọmí pé ní wọ́n gbà pé Ọlọ́run Ọba onìkan ni ọba dẹ́dà kò sí kankan dẹ́dà pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wa kanu ma'a hadha mushrikin àmọ́ tí wọ́n ti ìgbàgbọ́ eléyìí à ń pè wọ́n ní kí ni ó ẹlẹ́bọ à ń pè wọ́n ní kèfèrí olùpa nǹkan mi pọ̀ mọ́lọ́wọ́ ọba qala Allahu ta'ala ọlọ́run sọ́nà al-Qur'ani wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala àyàfi pé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹlẹ́bọ ni wọn so olùpa nǹkan mi pọ̀ mọ́lọ́ ni wọn kèfèrí ni wọn qala ta'ifatu min as àfáà ní àwọn ìjọ kan náà àwọn àlùfáà wa nínú islam kan kì síwájú wọn sọ báyìí pé ní tasaluhum ani khaliki samawati wal ardi kẹ bá bí wọn pé ní kẹlọ dá sánmà àwọn sánmà àkilẹ̀ fayakuluna allah wọn ò lé sí ní kí wọn sọ ju pé ní ọlọ́run lọ́dà wàhùn máa hádá yóò ábàdúnà gẹ́rà àmọ́ tòun ti bẹ́ẹ̀ wọ́n ìpín jọ́sìn fún nǹkan mi wọ́n fún láàkà àti ọ̀zá àti manata àti huban àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti oríṣi àwọn òòṣà wọn tí wọ́n ń ya wọ́n ń jọ́sìn fún wa ó fẹ́ pé níbi ọ̀rọ̀ ìjọ́sìn náà wọ́n ti ṣubú níbi kájọ́sìn fọ́lọ́ nìkan ṣoṣo mẹ́ wọ́n ti ṣubú tó bá pé bẹ́ẹ̀ ni àti gbogbo ẹni yòówù náà tó ní òun gbà pọ́lọ́ ọba òun ọba dẹ́dá òun ọdáyé òun ọdọ́run ni kí kó kẹ́yìn ẹ̀ jáde àmọ́ tí ọ̀bájọ́ wá sùn náà nìkan ṣoṣo gbogbo èyí tó wí yan tọ́lọ̀ ń gbàgbọ́ nì kò lè wúlò fún wájú ọlọ́run ọba qala Allahu ta'ala ọlọ́run sọ fún wa pé ní kul limanil ardu wa man fiha in kuntum ta'lamun ilé òjíṣẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún àwọn ẹlẹ́bọ wọn nì àwọn náà sì máa kí sọ bẹ́ẹ̀ fún gba àwọn ẹlẹ́bọ tálíkì àmì èdè pé limanil ardu wa man fiha talókì ẹ̀ e ní ilẹ̀ ẹlẹ́kẹ́ rìn bẹ̀ talóni ilẹ̀ ẹlẹ́kẹ́ ẹlẹ́kẹ́ ń pọ̀ lórí ẹ̀ e, kẹ́ ń kọ́lé sí kẹ́ ń gbádùn lẹ́lẹ̀ náà wà máa ń fi ha àti gbogbo nǹkan tó wà nínú lẹ́lẹ̀ náà in kuntum ta'lamun sọ pé lóòótọ́ lóòótọ́ lẹ bá jẹ́ onímọ̀ nǹkan ọlọ́run ọba náà ọlọ́run wa kún fún wa ní sọ fún wa èsì tí wọ́n sọ ọlọ́run sọ yaquluna lillah wọn ò lésì míì kí wọ́n jẹ́ sọ ni wọ́n sọ pé ní kí ọlọ́run ọba ní í ṣe kí kó fún wọn lésì pé ní afala tattakun èyí wá sí yí kẹ́ páyà rẹ̀ kẹ́ fi wá ń tọ́ jọ́sìn fún nǹkan mi èyí sí yí kẹ́ páyà ọlọ́run ọba náà kẹ́ fi pé nǹkan mi pọ̀mọ́ ọlọ́run ọba náà kul man biyadihi malakutu kulli shay'in tó bí wọ́n léèrè sẹ́ wípé ní ta ni àwọn ìgé ọlá ìlò ipò tọ́wà lọ́wọ́ ẹ̀ ìjẹ́ ìlò ipò lórí gbogbo nǹkan ìmá adarí gbogbo nǹkan nìyẹn ìjọba lé gbogbo nǹkan láyé ta wà yìí ọwọ́ ta lọ́wà wa huwa yujiru wa la yujaru alayhi bá jọ pé ní òun náà làá máa ń pè ike kó gbà wálẹ̀ kí nǹkan bá ṣẹlẹ̀ wa la yujaru alayhi kò sì sí pé ní àápè ẹnìkan kankan wá gbà wálẹ̀ kúrò lọ́wọ́ ọlọ́run ọba tàbí fẹ́ pè tọ́lọ̀ bá mú ọ ipe kọ́ wá gbẹ̀rẹ̀ kó lọ́wọ́ lọ́wọ́ bá àbíkó ọlọ́run náà ló pé la malija wala manja illa ilayhi kò síbi ká ń sá sí kò síbi ká sálọ àfi ọ̀dọ́ náà lọ́la àsálọ in kuntum ta'lamun kàkẹ́ bá mà bẹ́ẹ̀ ẹ bá nímà sayaquluna lillah kò kí sẹ́sì míì kí wọ́n sọ wọn ní nǹkan míì kí wọ́n wí nǹkan kí wọ́n wí náà ni pé ní kí ọlọ́run ọba ni ọlá yìí ṣe kúl fa anna tusiharuna èèwá ṣe yí sọ fún wọn pé ní èèwá ṣe yí kẹ́ẹ̀fí wá ń ṣe bí ẹni kí wọ́n sàsí bí ẹni kí wọ́n ṣépè fún làákàyè kí ó ti dorí kodò náà lẹ́ ń jẹ́rìí pé ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni tọ́lọ́ wá di pé kẹ́ẹ̀ máa jìjì jọ́sìn ẹ wà ní kò dorí bẹ́ẹ̀ ìdí kí ìmọ̀ sí nǹkan mí pẹ̀lú ọlọ́run àbí lẹ́yìn ọlọ́run tó fi jẹ́ àbòsí ńláńlá nìyẹn inna shirika la zulmun azim ẹ jẹ́ kí wọ́n gbà pé òun náà dán wá sáyé gbogbo onílọ bíbọ̀ rẹ òun ní ń atẹ́gùn omi òkè òjò àgbìn nǹkan gbogbo èèyàn ta ní ń ṣe ọlọ́ọ̀ni àtàwọn òyìnbó tó yí gbogbo tẹkinọ́lọ́jì tí wọ́n ń ṣe tó bí ya páàlì tó ẹnìkan wọn ò kí claim pé àwọn làwọn ń ṣe nǹkan yìí wọn ò kí àwọn làwọn ń rọ̀jò làwọn yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run yìí náà ní ń ṣe subhanahu wa ta'ala tó bá wá rí bẹ́ẹ̀ èyí wá ṣe táwọn afi máa sọ pé ní ọlọ́run yìí kan yìí kò lẹ́tọ̀ọ́ sí pé ká máa jọ́sìn fún òun nìkan ṣoṣo àbí kó tó máa pé nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba àbí kó máa gbára lé nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba tó bá di bí àdúrà àbí kó kọ́kọ́ wọn pé nǹkan kan kó tó pé ọlọ́run ọba ọlọ́run sì fi ìfìdí ẹ̀ múlẹ̀ fún wa pé ní òun ọ̀fẹ́ yìí kò dùn mọ́ òun òun ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ máa bọ̀ ọ́dọ̀ mi tààrà ni gbogbo tẹ́ ẹ bá ní gbogbo bùkátà yẹn máa gbé ọ́dọ̀ mi tààrà ni à ń lọ bá kinní kan à ń lọ bá àfa kan àbí à ń lọ bá babaláwo kan à ń lọ bá àfa sọ́ọ̀sì kan ọlọ́lọ́hún ọ̀fẹ́ gbogbo ẹ̀ ìramu ni lẹ̀kùn ń sílẹ̀ fẹ́ ní bọ́dí Allahu Akbar àmọ́ síbẹ̀síbẹ̀ náà ọmọnìyàn ọdún yóò tún nígbà kò gbà pé òun lè pe lọ́hùn fúnra òun àbí kó wọn lọ bá àbá kan kò gbà pé òun lè ṣàdúrà fúnra òun kí wọ́n gbà sẹ́ni pé òun kàn ti kọ̀dẹ́mọ̀ ara ẹ̀ wájú ọlọ́run sọ pé ọgbọ̀n wa ti bìlíwù pé ní òwúrọ̀ lè fàdúrà tọ́lọ̀ wọn gbà fún ara rẹ̀ àbí kọ́kọ́rọ́ rẹ̀ nìkan náà àbí náà máa fi wọ́n ṣe lọ́mú nǹkan báyìí wá lọ́mú gbáwọ́ lọ́mú àwọ̀ wa kò gbèsè àsùn wa wọ́n máa lọ fún wọn. so ṣètàn nìyẹn àti kágbà fọ́lọ́ ọba nìkan ṣoṣo ó ní àpọ́nlé tiwa náà gẹ́gẹ́ bí ọmọ nìyàn ó là pọ́nlé wa a máa lọ bá nǹkan míì à ń rẹra wa ń lẹ̀ ni kájẹ́rú ọlọ́run nìkan ṣoṣo ó ní àgbéga wa àti yìí wá wà ọlọ́kọ́sàlékún àgbéga fún wa àti yìí náà kọ́sàlékún àgbéga fún ọlọ́run báà فليس كل من أقر بأن الله تعالى رب كل شيء وخالقه يكون عابدا له دون ما سواه àfáàní so láti bí àwọn kan kí ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé já ń rí ní sọ̀rọ̀ ní wa ni àti làbárí já ń gbọ́ kí kí ń ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ kí láíláí náà fàlẹ́sà kúlù mọ́ni àkàrà bí anàlá ta'ala rabbu kulli shay'in wa khaliquhu yakuna 'abidan lahu kìí gbogbo ẹni tí ó tó fi díẹ̀ múlẹ̀ pé ní ọlọ́run ọba ta'ala òun nìkan náà ni ọba kọ́dá gbogbo nǹkan so kìí ṣe gbogbo wọn lọ́wọ́ fi ń jẹ́rìí pé ní yakuna abidan lahu duna ma siwa pé kó wọn máa jọ́sìn fún ọlọ́run nìkan ṣoṣo náà láì sí nǹkan mi da'iyan lahu duna ma siwa kọ́gbà pé ní ọlọ́run nìkan ló wọ́n máa pè lórí gbogbo bùkátà wọn láì ní pè nǹkan mi rajiyan lahu ọlọ́run kan iná ni wọ́n máa ní àfọkàkẹ́ lórí gbogbo nǹkan tó ń wá nígbèsí ayé òun kìí sàn lóbi ni wọ́n máa gbọ́kàkẹ́ khaifan minhu ọlọ́run kan lọ wọ́n máa páyà ní gbogbo tó wù kó máa jẹ́ ìpayà fún ìgbésí ayé òun ọ̀dọ́ nìkan ní ọmọlẹ́ òun ní páyà nǹkan míì má dúnà má sì wà yàtọ̀ sí nǹkan míì kìí sọ lọ́wọ́ bá yuwali fi ọlọ́run kan lọ máa fẹ́ràn gbogbo tó máa fẹ́ràn kiri ọlọ́run ọba wa yuadi fi òun máa kórira àbọ̀ wọn bá sọ̀tá nítorí tọ́lọ́wọ́n ọba ni wọ́n máa fi ṣe wọ̀yùtí ìrúsùlà wọ́n máa tẹ̀lé àwọn òjíṣẹ́ rẹ̀ wọ̀yá bi ma amara bi òun ma sì máa tẹ̀lé àṣẹ àṣẹ tí pa wọ̀yá ha amma náà ánìwò òun ó sì máa kọ̀ wọ́n máa jìnà sí ìkẹ́ fún wa so ìtàfà wílà ni ni pé ní kèé ṣe gbogbo àwọn kí ń sọ gba àwọn wa wa gbogbo wọn ni fi wá gbà kí wọ́n làwọn ẹ̀sìn yẹn náà làwọn àfa àkàdé ẹ̀ fún wa ń bì àwọn ẹ̀sìn náà ni pé ní àdúà dáìyà gbogbo ọkọ náà fi ń pè lọ nìkan ṣoṣo àìmọye mùsùlùmí lẹ́pẹ́kẹ́ kí wọ́n mùsùlùmí lónìí ìpè ta ló dá sánmà ọlọ́ọ̀ni ta ló dá ọlọ́ọ̀ni ta ní dá gbogbo àwọn kí n ṣe kí n lọ kí n bọ̀ ọlọ́ọ̀ni àwọn tó bá dé bi àdúà kẹ́ni kọ́ sàdúà yóò máa wá ẹ̀ríjó san láàlà láàrin òun àti ọlọ́run ọba ọlọ́run sì lóun ò fẹ́ aláàlà yìí ọlọ́run ni tọ́ba tí wọ́n ń wá aláàlá láàrin wa àtọ́lọ́wọ́n ọba òun kí pa nǹkan mípò mọ́lọ́wọ́n ọba nìyẹn ni kíkó kò síbò sí ni wọ́n ṣe àpálẹ̀ kan níwọ̀n ba díẹ̀ kọ́ ẹ̀ kó ṣe fọ́lọ́run ọmọ ṣe fún wọn ní kẹjá ah, láàrin wa ẹnìkẹjá láàrin wa àtọ́lọ́wọ́n ọba òun náà kí sọ́mọ́ lọ́nu kíláàsì yóò ní àpálẹ̀ kẹ́ kó ṣe fọ́lọ́run tọ́ ọmọ ṣe fún ìkẹ́kíṣẹ́ lọ́dọ̀ àwọn gbogbo àtọ́ ń gbé séwù káàkiri nìyẹn wọ́n gbé fótó séwù wọ́n gbé sáyà wọ́n gbé kọ́lé wọ́n gbé kọ́rùn wọ́n gbé kára mọ́tò wọ́n gbé kọ́ gbogbo ẹ̀ kẹ bá wọ́n wọ́n láàrin wọn lọ́bàrẹ́ka séwù ni ìkékeré jù nìyẹn àwọn tí wàá ju bẹ́ẹ̀ lọ rí sìn wọ́n ní àwọn fi ń wá kí séwu ọmọ sọ àwọn ni ṣàdé pé ní jọjọ pé tọlọ ni wọ́n ti gbé fún séwu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọkọ yẹn fi bàbẹ́ lẹ́yìn náà rájìyàn èyí rajá òní ẹ̀sìn lòun náà so ìmọ̀ gbọ́kànkẹ́ ìmọ̀ ní àgbọ́kànlé àgbọ́kànlé ọ̀dọ̀ wa nìkan ló ká máa jẹ́ so ọlọ́wọ́lá kó sí rọrùn fún ọlọ́wọ́ bá so inú ẹ̀ náà ni al-khawf náà ni khaifan so ká máa páyà ọba ká máa páyà inú ẹ̀ ni àlèwọ̀lá ká máa ṣe kiri tọ́lọ́mà nìkan sóni tàbá wà díẹ̀ wò pé ní alágbájára yọ mi ni a ah, kí n bá rí ilé sìnkà báyìí kí n bá rí àgbẹ̀mọ̀ bá rí ká wá díẹ̀ tó wá rí ká rí pé kiri tọ́lọ́mà bá ní kọ́nà pé torí bísínẹ́sì kan àbí torí ọ̀rọ̀ ayé kan payín pọ̀ ló fi wá jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn yẹn rẹ tó jẹ́ pé ní kọ́dà ẹnìyẹn kọ́dà bí máa ń takùtọ̀ lọ́run wa ò ní wọ́rì torí kí àṣepọ̀ yín wọn má bàjẹ́ àìbáyà jí mùsùlùmí gán mú kírísàn lọ́rẹ̀ ọ̀rẹ́ kò ní kò sùn so kò sí lè kò ní lè pèsè ojú ọ̀nà ìjọba ọba kò ní lè sọ ọ̀rọ̀ ọlọ́run fún rárá gbogbo tó jẹ́ òkítọ́ tọ́mọ ní Islam kò ní lè yanu kó kìí ẹ̀sọ́ fún rí ìgbà eh, ọ̀rọ̀ yìí nǹkan jẹ́ ń ṣe ọ̀rọ̀ ayé la jọ ń ṣe tí wọ́n bá sọ yín fún olè bọ̀rẹ̀ wa jẹ́ omi ọ̀pẹ́ kìrìkìrì kí ọlọ́run yín sọ̀rọ̀ ènìyàn tó irú eléyìí ni ó kò káà tó díẹ̀ kò bá mú tó pé ní gbogbo ẹni tí a bá ń fẹ́ràn tá a díẹ̀ wò kárípa fẹ́ràn kìrìkìrì ọlọ́run bá ní pé ní nǹkan a ìkọ́ òbí fẹ́ràn ẹni na ni ayé yìí nìkan ni ọmọ tọ́jú kú láyé tán kò lè wúlò fún ọmọ kí láǹfààní nǹkan tá a máa ṣe láyé tí ò ní wúlò fún láyé kíámà ni ibi tá à Bụwa lọ bí wọn náà ṣe mà níjàmbá yìí ṣe ń bí náà ní ọ̀rẹ́ gí èyí ń ká máa tẹ̀lé so wà ìtìnàbù náwáì ká máa jìnà sí àwọn kàjá kọ̀ọ̀kan wa wálé yìí àwọn ni àwọn ẹ̀túntún ẹ̀túntún ẹ̀sìn tí a máa fi sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala wà á mẹ́tùlù mushrikin aqalu bi anna Allah khaliqum torí pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n gbà ipe ní ọlọ́wọ́n ba òun náà yọba dẹ́dàá fún gbogbo nǹkan وأثبتوا الشفعاء الذين يشركونه به wọ́n tún fi díẹ̀ múlẹ̀ wọ́n tún gba àánú gbàgbọ́ wọn pé ní àwọn tí ó tún gba àwọn làwọn wájú ọlọ́run ọba àwọn tí ó mú àwọn súnmọ́ lọ́wọ́ àbáwọn tí ó gba àwọn làwọn ọlọ́run ọba wọ́n tún gba wọ́n tún gba sínú ọkàn wọn bẹ́ẹ̀ náà alladhina yushrikunahu bi òun náà ni àwọn tí wọ́n pa wọ́n pọ̀ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala wa ja'alu lahu andada kí wọ́n sì mú wọn ní orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba qala Allahu ta'ala am ittakhadhu min dunillahi shufa'a èése kí wọ́n fi wá mú àwọn nǹkan míì kí èso ọlọ́run ní olùṣìpẹ̀ kúl ọlọ́ni sọ fún wọn awalaw kanu la yamlikuna shay'an wala ya'qilun àwọn nǹkan míì kẹ́ mú ní ọlọ́run ọba wọ̀nyí kí wá sọ pé ní wọn ò nílà akáyè ni gbogbo nǹkan mí ìtẹ́ ìpapọ̀ mọ́lọ́wọ́ báyìí àwọn igi lásán nǹkan kẹ̀kẹ́ wọ́n wé lásán kí wọ́n bò wúwé tí wọ́n tún fi awọ sí wọ́n wà ní kó wọn fi sára wọ ogun ìwọ́lẹ̀ ló fi káàkiri o tọ́ bá sọ kí ní ilẹ̀ kí ní ìwọlé kò lè padà jà fún rẹ̀ pé kó a ah, ó kì mílẹ̀ kó jìyà sọ̀rọ̀ ẹ wo làákàyè ọmọ nìyàn tó kúl lillahi shafa'atu jami'an àmọ́ sọ fún wọn pé ní ìsìpẹ̀ tọ́lọ́ nìkan ló ní gbogbo èèyàn yẹn ọ̀rọ̀ ìsìnkú yẹn sì káwọn ọmọ ní ìfẹ̀mísí pẹ́ nìkan kó o sì pèmí jù àlìkè àmọ̀ wo sáàtì dìmọ́ lọ́wọ́ bá tọ́ba dìmọ́ lọ́wọ́ bá tọ́ba ṣe wá ní àwọn ibi tó kù sí ọlọ́run yóò wá yẹni kí yóò yẹni kí ó sì pẹ̀lẹ́ fún ọjọ́ àlìkè àmọ̀ kì wọ́n kọ́ fúnra rẹ̀ ẹni kí ó sì pẹ̀ ọlọ́run wọn ẹni kí wọ́n tún wá sí pẹ̀ ọwọ́ náà àwọn tọ́lọ wọn yọ̀ ọ̀dà fún bẹ́ẹ̀ àwọn ẹbí ọlọ́run ni ó àbáwọn ẹni eré kẹ́ni ó tí yọ̀ ọ̀dà fún ọpẹ́lẹ́ ẹ̀sìn pẹ̀lú ọgbà yánà ìgbà pẹ̀yìn lórí ẹ̀ tó kí wọ́n kù mọ́ káfí máa gbé ẹnìkan láwọn àdìmọ́ lákàáyé bí ipò ní oṣù pẹ̀ wa so kul lillahi shafa'atu jami'a lahu mulku samawati wal ardi tọ́lọ́ ni ọlá sánmà àkìlẹ́sì so àsìkò kí lọ àádọ́ bí insha Allah so pẹ̀lú ògbọ́lọ́ọ̀bá ní ìjòkó kí ń bọ́ a ó máa tó tẹ̀síwájú bí àwọn àyà kùránì kí ó tún kò kẹ́ tó mú wá mì kí wọ́n fi parí àwọn àlàyé kí à ń bábọ̀ yìí àmìlẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́nà kọ́ wa kọ́ àgbóyé fún ọlọ́run ọba الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والحمد لله رب العالمين dúpẹ́ fún ọlọ́wọ́n bá tí ó yẹ yòókù tí aláì fún wa bákan so ọ̀dà pé bí ìbéèrè bá wà ẹ̀kàn méjì insha Allah so àkókò ìbéèrè ni a ṣe wà yìí ọlọ́wọ́n kọ́lọ́wọ́n kó sàlékún àgbọ́yé náà fún ọlọ́wọ́n bá naam wa alaikum salam kí lọ́wọ́ Hmm. Eh. Naam, naam, naam, naam, naam, naam, ee, naam, naam, naam, naam, naam, ẹ ṣeun gan alhamdulillah nípa ti ṣàfáà kí ọlọ́run ní òní kan òun ní gbogbo kí ń jẹ́ ṣàfáà ìṣìpẹ̀ tàkùnwárí àdìsàn níbi sallallahu alaihi wasallam tẹ́sọ fún wa pé ní kí wọ́n bá ti pèrún tán kí a mọ̀ bẹ̀lẹ̀ wọn bá maqamu mahamuda fún ipò ńláńlá tọ́lọ̀ ní ìbẹ̀ fún ẹnìkan jọ alìkíyàmà so gbogbo ènìyàn yóò tí ó bá tọrọ ẹ̀ fún insha Allah so ọlọ́wọ́n fún ní ọ̀dá pé kóhun sí pẹ̀lẹ̀ jọ alìkíyàmà so kò sí àtakọ́ra wọn bẹ̀ rárá anábíwa Muhammad sallallahu alaihi wasallam òun ni ògì sí tọ́lọ̀ sí wa láti ọ̀dọ̀ náà láti ma gbogbo nǹkan tí ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run tó jọmọ́ ọlọ́run àjọ̀dún ọlọ́run bá tá a mà so alukoran ta kàyí náà òun ọlọ́run fi rán tó fi rán sí wa tó ọ̀rọ̀ tó sọ ohun ó fìdí múlẹ̀ tó bẹ́ẹ̀ ló sì rí ìkí ń túmọ̀ ń bẹ̀ fún wa ni pé ní òun gan náà ń bẹ lọ́run kọ́lọ̀ jẹ́ kí kó fún òun ní ipò ẹ̀ńjọ́ àlèkè àmà ni so àdìsí kì fìdí ẹ̀ múlẹ̀ pé ní ìsìpẹ́ ńláńlá níjọ́ àlèkè àmà táwọn pé ní ṣàfáàkì lè kò bọ̀rọ̀ ọlọ́run kì í yọ̀dá fún òkè fìdí ẹ̀ múlẹ̀ fún látàrí pé òun náà ló ń wò fún ṣe pé àdísí wọn Bukhari kẹfì nẹ́rẹ́ kì í wá sí bá àwọn ànábì ọlọ́run tó kì í síwájú alọ́bá ànábì nu ànábì Ibrahim gbogbo wọn kọ̀ ládàá kì í sọ́dọ̀ ànábì sàlá sálám àwọn yẹn yes èmi náà lọ́lọ́run kìsàdé òkun èmi lónìí ó fi hàn pé ní ìsìnkú ẹ̀ tiẹ̀ ń jọ́ àlèkè àmọ́ ọlọ́run kì í yọ̀dá fún látàrí ń bí so àti tiẹ̀ náà ni ó ànábì sàlá sálám àìtàwọn mi kẹ́lọ́ tún yọ̀dá fún lẹ́yìn tiẹ̀ ni ó so gbogbo ẹ̀kọ́ ló yọ̀dá ọlọ́run bá ní láyé ṣọ́ ìdáwó máa ń dọ́là bí yẹ ṣọ́ ìdáwó illa bi idni kò sẹ́nìkan jó sí pàtó pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala so lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam kò kún wá sí ẹnìkan kakí ẹ̀rí wa má àti abubakar siddiq kẹ́kọ̀ọ́ ní òpin gbogbo àwọn wàlíyì nínú islam so kò sí ẹ̀rí kan tó fi díẹ̀ múlẹ̀ fún wa pé ní ọwọ́ náà tí ó sì pẹ̀lú àlìkè àmà gbogbo àwọn yòókù a máa lérò náà ni àbí káàsì máa lérò bẹ́ẹ̀ tí wọ́n ṣe lójú pé báyìí yékun sí àsìkò òsírísì fún pé ká máa lọ bálágbájá látàyé àbí ká máa lọ́ọ́ jì rẹ̀ bẹ̀ fún látàyé ń bí pẹ́tọ̀ wọ́n ló sì pẹ̀mí ọ̀rọ̀ jáde kí á mọ́ o so kò rí bẹ́ẹ̀ bí kò pé ní ká máa jíde bẹ̀ fún ọlọ́run bá ṣe gbogbo ìsìnkú wà lọ́wọ́ ẹ̀ tó bá kóyọ̀ ọ̀dà fún ẹni tí ó sì pẹ̀ káwọn náà wọn kí àbí káwọn kò tiẹ̀ sí lọ́n débẹ̀ kí wọn lọ́wọ́ àná kí ó sì kiri kí ó sì pè èèyàn jáde kí á mọ̀ báwọn kọ́sọ̀ àná bí ọlọ́run bá ọ̀là la ilaha illallah so èyí ń bà ní èkejì nípa àwọn onísúfí kí wọ́n sọ pé ní àwọn kì di ọlọ́run gbogbo nǹkan káwọn bá ṣe ọlọ́run ní ń ṣe so bóyá wọ́n lè fi àdísì ṣe ẹ̀rí àbí wọ́n jẹ́ fi ń ṣe ẹ̀rí àdísì tó fi di múlẹ̀ pé ní kí ẹrú mi àdísì kùdùsí ipò ìkàjọ́ lọ́n fẹ́ràn jù táwọn mi súnmọ́ lọ́run náà ni àwọn nǹkan ọ̀ràn àyàn kí ṣe lọ́rùn fún wa àmọ́ ẹrú òtún wa máa ṣe àwọn pẹ́pẹ́ fúrú mi fún ọlọ́run láwọn náfìlà kí ṣẹ̀rí àwọn pẹ́pẹ́ ṣe kẹ̀pẹ́ ṣẹ̀rí náà ni ànábì náà ni ń sọ fún wa àníbi ìṣòwò ọ̀sán kájọ́ takura wọn so àwọn nàwáfìlì tó bí àwọn nàwáfìlì mashru'a èyí tó ṣe ní òfin fún wa ó sì pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́kẹ́ àti kwa jẹ́ pẹ̀lú tábí wa báláyé pàtó so kí ẹrú bá ń súnmọ́ lọ pẹ̀lú àwọn nàwáfìlì yìí kí n sàn dún ní wọn gbogbo ògbà ọlọ́run wà fẹ́ràn ẹrú yẹn tọ́nà bá fẹ́ràn di ọwọ́ rẹ̀ kí fi mú nǹkan yóò di ẹsẹ̀ rẹ̀ kí fi di ojú ẹ̀ kí fi yóò de kí ẹ̀ kí fi ń gbọ́rọ̀ tó bá bẹ̀rẹ̀ bá ọmọ mọ̀dá lóhùn so níparí àdìsí yẹn so kò sí ẹ̀rí fún kí àgbóyè àwọn súfí lórí àdìsí ìjọ ìbísọ́ ní bẹ́ẹ̀ ni pé ní àgbóyè tí wọ́n tàwọn súfí kí wọ́n ń sọ yẹn ó yàtọ̀ fún àgbóyè kí wọ́n bí hadith àgbóyè tàwọn súfí yẹn ni pé ní tọ́ọ̀ máa ń ṣe àzíkiri àzíkiri kẹta àwọn sọ àzíkiri náà sì ní kìí sàzíkiri sunnah àsìkiri kí wọ́n kùn lọ́kọ̀ọ́ ara wọn ni bíi jẹ́ ọ̀rọ̀jù kamali bíi sọ̀rọ̀jù fàájì àtàwọn mílíọ̀nù tún bẹ̀rẹ̀ pẹ̀kẹ́ náà kí wọ́n hun fúnra wọn tọ́pẹ́ ẹ̀ lè tírèsì ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ níbi sọ̀rọ̀ sọ̀lọ̀ kò sí sinadu fún ẹ̀ lè Buhari ẹ̀ lè Muslim àbí Abu Dawud àtàwọn kíló hadith ti gbọ́ àwọn àdúgbò mùsùlùmí tí wọ́n gbà yẹn yẹn ẹ̀ lè nínú ẹ̀ àwọn náà kàn kàn hún kọ́ àkọ́ sọ ẹ̀ lẹ́yìn pé ayé ẹ̀sán níbi bẹ́ẹ̀ lójọ́ kò sí tòkúdá àmọ́tọ́lẹ̀ lọ́dọ̀ wọn àdẹ́sán ní kọ̀lì bí àrùn bíni so ọkàn mi sọ fún mi báyìí ìpè ọlọ́run bá wí báyìí ìdí dòfin lọ́dọ̀ wọn náà nìyẹn tó àgbọ́yé ti àwọn ṣúfí nípa pé ní àwọn di ọlọ́run ìtumọ̀ ní pé ní àwọn gan ti di ọlọ́run kẹ́ ẹ bá ń wò báyìí ọlọ́run ló ń wò àjọ fáàkì ẹnìkan ọdún yẹn pẹ́ díẹ̀ sẹ́yìn ìkí mo fi gbà pé bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ wọn ṣe ní ni o ọwọ́ ni ó ní ìgbàgbọ́ àlàyé ẹ̀ káwọn kó bá yé wa ọwọ́ ni wọ́n lọ mú búlù wa búlù káwọn mi ṣe aṣọ láyé jọ́ táwọn máa ń dà sí aṣọ búlù yẹn àbí àháró ó ní wọ́n mú wa ó ní kó wá bomi sínú kọ́ọ̀bù kan wa bí glass kọ́ọ̀bù glass tó mi omi pure wa mẹ́ máa bù dé ọ̀rọ̀ mú díẹ̀ nínú búlù yẹn ọwọ́ dà sí bí omi yẹn ọwọ́ nísìn báyìí ó ní ìjà lè sì yàtọ̀ omi àti búlù yìí báyìí ká sẹ̀pìlékè báyìí jẹ́ sẹ̀pìlékè báyìí àti sẹ̀pìlékè ó lè bẹ́ sí gan nìyẹn bí káwọn ẹni ọlọ́run sí dí nìyẹn kẹbàkì sí lọ́n débẹ̀ wọ́n kí wá rúpọ̀ mọ́lá bíbélù ṣe rúpọ̀ mọ́ omi wọlé yàtọ̀ bí là ṣẹlẹ̀gbẹ́lẹ̀ yìí kí kọjá àgbọ̀ yìí kí pé ọwọ́ mi ká tó wà àdís so òun sún kí wọ́n sì níbẹ̀ kórí ìtẹ̀jẹ́ ni bó ṣe wàá nù àkọọ́lẹ̀ wọn náà ní pé wá wo kíra wọn bó ṣe wàá nù àkọọ́lẹ̀ wọn nìyẹn inú eh, eh, jàrú màání ni ìjọba yóò ní kíra wọn àbí eh, fájú Rabbani kíra wọn kọ̀ bẹ́ẹ̀ sàlẹ́yìn bẹ́ẹ̀ náà nìyẹn ìpè ní so ó dàpọ̀ mọ́ lọ́nà tó pé ní ẹ̀yìn ah, ní kankan máa bọ́ lọ́wọ́n ba ah, bẹ́bí ìtọ́jẹ́ ọ̀gá wọn kan ọ̀gá pé ní gbogbo kí ẹ̀rí kí ń lọ àti ẹlẹ́dẹ̀ àti ajá kí ń rìn lẹ̀ ọlọ́run ni wọ́n wọlé yẹ́sùn bílà tẹ̀pẹ́ ní wọn bá lákàyè mu so tàwọn súnfì nìyàn ó jìnà sí àgbóyè àdìs ká bá wọ́n sí àgbóyè àdìs nígbàdí sọ fún wa di pé ní ẹni kí ń súnmọ́ lọ́n pẹ̀lú àwọn náfìlà náfìlà kìyàmù lè náfìlà àwọn jẹ́ ní ká máa ṣe lẹ́yìn irun kọ̀ọ̀kan ọmọ yẹn kọ̀ọ̀kan duha ńbẹ̀ńbẹ̀ àwọn náfìlà mi náà bẹ́ńbẹ̀ kí ó jẹ́ kí mọ̀ ṣírú kánà bí kí ó kó lóbi kọ́ wa ọ̀pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́kẹ́ kábáwá díyà rí pé àlè ṣe tán bèlè pàtó àwọn ọ̀rọ̀ bídíà àbí ká máa ṣe àwọn àzìkáàrì táwọn ẹbí ní ká máa ṣe tá a bá jí tá a bá ń fẹ́ wọṣọ tá a bá fẹ́ kó lé gbogbo ẹ̀ ó ti wà á nú ẹ̀ tá a bá sáwà dín mọ́ àsìkiri àwa náà ọjà ni àwa lẹ́nu iṣẹ́ wa ni àwa lọ́fíìsì wa ni àwa àzìkiri àṣà máa ṣe gbogbo ètò àkíní ká máa ṣe ọlọ́run wa máa nífẹ̀ẹ́ wa tọ́wọ́n bá ti wá nífẹ̀ẹ́ wa ọwọ́ tó wá ń lò yìí ò ní fi mú nǹkan mí àfi kọ́ bá ń fẹ́ ìtòdùn mọ́lọ́run lọ́mọ fi mú òun lọ fi kọbi olóbì kan àbí kọ́ máa fi lọ mú owó haram ẹsẹ̀ rẹ ò ní fi lọ bíbi kí ọlọ́run ọ̀fẹ́ ibi tó dùnmọ́ ọlọ́run lóbìnrin lọ ojú rẹ ò ní fi wo tọ́lọ́run ọ̀fẹ́ ìtọ́lọ́run fẹ́ náà ló fi wò etí rẹ ò ní fi gbọ́kọ̀ kúgbọ́ à ń gbórin à ń gbọ́ mísíkì à ń gbọ́kọ̀ gbọ́gbọ́ ò ní fi gbọ́ tukọ́ lọ́n ti fẹ́ràn rẹ pẹ̀lú àwọn mẹ́fìlà tó ṣe lọ́n ti fẹ́ràn rẹ ò ní ó mọ̀ jìnnà sí ni ìtumọ̀ àti hadisi nìyà torí délé ìkọ̀pàpọ̀ mọ́ra wọn rárá tó bá kàn fẹ́ fi ń sẹ̀rí fún ẹni àwọn aláìmọ̀kan wọn fi ń sẹ̀rí fún so ọlọ́mọ sẹ́lá aláìmọ̀kan ọlọ́wọ́n ba wọ́n sì ń tara wọn jẹ wọ́n sì mọ̀ tí wọ́n sì wọ́n tara wọn jẹ ni so ọlọ́kọ̀ mọ̀tà wọn jẹ ọlọ́wọ́n ba ọlọ́wọ́n láwọn kọ̀ọ̀kọ́ lọ́kọ́ mọ̀jà bọ́ sí ọwọ́ àwọn ń bàjẹ́ náà wala la ilaha illallah ọlọ́kọ́ sàlọ́kọ́ mọ̀nà fún ọlọ́wọ́n ba wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu allahumma salli ala muhammadi wa ala muhammadi kama sallaita ala ibrahim wa ala ibrahim fil alamin سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آمين سبحان ربك بالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين